my people, e don settle even lateef adedimeji sef dey very shocked say ah after many years wey dem don dey look god eye so dis kain tin go fit happen to dem my pipo e don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 ọ̀rọ̀ nípa Mobimpe àti ọkọ Mobimpe ìyẹn Abdulateef Adédìméjì òun ni mo wá sọ because èmi náà jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ wọn dáadáa èmi náà dẹ̀ jẹ́ èèyàn kan tó máa ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́ torí pé ilé ayé yìí ẹ jọ̀ọ́ àwa tá a bá pera wa ní fans ẹ jẹ́ ká wà very very careful ẹ jọ̀ọ́ torí Ọlọ́run social media yìí Instagram ni Facebook ni o TikTok ni o nǹkan tí wọ́n ṣe fún ni pé ká connect together ká múnú ara wa dùn any anybody tẹ́ bá ti rí ẹlòmíín wà tó jẹ́ pé the only time tínú ẹ̀ fi ń dùn náà ni tó bá wá sórí kan níyì ayé ò ṣe bíi ti gbà kan mọ́ tó jẹ́ pé ẹ máa máa tọ́jú bọlé kàkàkiri ẹ jọ torí Ọlọ́run a lot of ẹ̀yin tẹ́ jẹ́ France ẹ̀yin náà lẹ́ ń ba ayé jẹ́ ẹ̀yin náà lẹ́ ń ba nǹkan jẹ́ ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ ká wà very very careful tẹ́lómi bá tó bá tẹ́ bá rí nǹkan tí èèyàn kan tó kọ sí mo bí n pé àtọkọ ẹ̀ it's very very bad ìwọ tó bá lọ́mọ mímọ̀ sí ẹ̀kọ́ ọgbọ́n ẹ̀kọ́ agbára ẹ̀kọ́ ó wu Ọlọ́run ló ṣe èèyàn tó dẹ̀kù díẹ̀ káàtó fún èèyàn tó ń bi Ọlọ́run fún ọmọ ẹ mọ̀ nǹkan tó ń go through tó ń pass through nínú ilé ẹ̀ ẹ jọ torí Ọlọ́run ẹ má máa fi ṣe pé kò sí tẹnu yín ò lè gbà online ni ẹni tó ń kọ́mẹ̀ntì irú kọ́mẹ̀ntì báyìí obìnrin kí ló ń ṣe wá kí ni pírọ́blẹ̀mù wa ìgbà wo gan ni mo bí ń pé dé ní ọkọ gan ná tẹfẹ máa nílà kí ló le tó yẹn ẹ jẹ́ ká máa apply wisdom sí gbogbo nǹkan tá a bá ń ṣe ọlọ́run ọba ló ń fúnyàn lọ́mọ ọlọ́run ọba ló ń fúnyàn lówó ọlọ́run ọba ló ń fúnyàn lọ́lá ní tó bá wu ọlọ́run ọba ló máa ń ṣe fún ẹrú ẹ̀. E ìwọ tó bá ní nǹkan ẹni tí ò tí ní má fi ṣe yẹ̀yẹ́ má wò pé kò ṣàgbára tó ni ṣe mọ̀ nǹkan tó ń pass through ni kéèyàn tó wá lè láyàláyà kó máa pèèyàn kan láàyàn kí ló ń ṣe nítorí Ọlọ́run mo máa sọ pé a lot of people orí social media yìí náà ló ti kàgbákò kí lẹ fi yàtọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ àjẹ́ wọ́n jósó kí lẹ fi yàtọ̀ ẹ gbọ́ torí ọlọ́run social media yín wọ́n ṣe fún pé kéèyàn máa gbádùn ni kí ni problem yín àwa tá a wà lábúrọ̀dà àìmọye ọkọ àtìyà ọkọ àtìyàwó mi ní tán bá fẹ́ra wọn ní young age bẹ́ẹ̀ yẹn wọ́n lè má ti rẹ́dì láti bímọ kí ló dé ẹ ṣàfẹ́ tójú bọ gbogbo private life àwọn èèyàn tán bá dẹ̀ tún gbé wá fún yín fún ara yín lẹ́ máa sọ gbogbo ayé wọn náà gbé sórí social media kí ló dé ọ̀pọ̀ mí inú yín ẹ̀ ń kọ́ síbẹ̀ fún ẹ̀ ń ṣé kó má post mo what about ọlọ́run bá ti dá lóhùn kan kọ́ so máa wá sọ fún gbogbo yín ni kí ló ń ṣe yín ẹ jẹ́ ká very very careful ẹ̀yin tẹ́ jẹ́ fans yìí náà lẹ́ ń da oríṣiríṣi nǹkan rú tẹ́ bá ráwọn méjì mẹ́ta tí wọ́n ń jà ẹ̀yin kan yìí náà lẹ́ kọ́mẹ́ǹtì lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ you are doing well ẹ̀yin náà lẹ́ tún lọ sọ́dọ̀ póòsì ẹlẹ́ẹ̀kejì because mo rí with kòrókòrò ojú mi ni fans kan náà ni gbogbo wa pátá jọ ń lò bẹ́ẹ̀ ṣe gbogbo wa fans tí mo bí pé ń lò olèmí ń lò òní a lot of people ń lórí òun làpọ́nlé ànábì ó ní gbogbo wa dánlò fáǹsì kan náà ni òun la fi máa ń rí nǹkan ara wa ṣùgbọ́n ẹ̀rí pé bòmí ibi tán bá ti ń jà mo mo mo ṣe findings yẹn débẹ̀ ni àwọn kan tó ń jà lórí social media mo lọ ka kọ́mẹ̀ntì yẹn mo wá lọ sọ́dọ̀ other people tí wọ́n ń jà náà mo rí pé the same àwọn ọkọ tó ń kọ́mẹ̀ntì tó ń ṣe we are proud of you lórí tiẹ̀ nígbà kan débẹ̀ wọ́n sọ pé mọ̀jà ló ń jàre she talk too much mo rí pé mo ní wow tó bá yẹ pé àwọn èèyàn á lè ní àròjinlẹ̀ ni kódà kò yẹ ká máa bára wa jà ẹ wá wò kí fans tó lè kọrú kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ yẹn sọ ọjọ́ lọ́hùn ni ẹ ń pa àwọn èèyàn lápasára ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì míì tá a bá dé ìwìta láyà àwọn míì máa sọ wípé ẹ ṣe dandan ni kán rìpláì ẹni tó kọ́mẹ́ǹtì ni ẹ máa in tó dáa tẹ́ máa ṣe nígbà tó bá kọ́mẹ́ǹtì tí ò yẹ kó kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ́ kú ẹ da ẹ sùrù bó ni torí pé kò dáa àpasára lẹ ń parú èèyàn bẹ́ẹ̀ ó mú mi rántí x tóyìn àìmọ̀kù ń gbà yẹn bọ̀bọ̀ yìí adéníyì johnson tó fẹ́ kí lorúkọ lady yìí ìyá ìbejì tó ṣẹ̀ wá bí ìbejì yẹn ṣèyí ẹdún nígbà yẹn náà bọ́n ṣe wo mọ́ wúmà yẹn nìyẹn tó bá jẹun wọn á bu tí ò bá jẹun wọn á bu tó bá jó wọn á bu wọn á ní kí ló ń dùn nú ẹ̀ kí ló dé kí ló ń ṣe nǹkan tó bá ìrọ̀rùn dé torí ẹ̀ lọ́lọ́run fi sọ nínú súrátù súrà wo lọ́lọ́run ti sọ tọ́lọ́run sọ pé which of your favour will I deny torí kò sí oore tó kéré nínú orí ọlọ́run gbogbo eléyìí táwa sọ pé ẹ̀ oore kékeré ayé tó di ayé bẹ́ẹ̀ ṣe sọ ayé dà náà ni bí gbogbo a ayé dà náà ni kò sí oore kan báyìí tó kéré nínú orí ọlọ́run pàápàá jùlọ nǹkan tẹ́lómi bá ń wá tíwọ̀ wá rí lọ́fẹ̀ẹ́ lófò ìyẹn ò wá nígbà tó ti rí lọ́fẹ̀ẹ́ lófò yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn fẹ́ lómi ẹlòmíì sunkún ó ń sunkún fún tí wọ́n ń wá yẹn ìgbà tọ́pọ̀lọpọ̀ wọn máa ń ní táìmù tán tún fi máa sọ pé kínú àwọn dùn náà ni pé kán wẹ̀ wọ́n wá lọ wẹ̀ bóyá ó sunkún ọkọ ni ó yá lọ wẹ̀ kó múra kó lọ jó lórí social media ìgbà yẹn ẹ tún wá bà wọ́n nú jẹ́ ìbànújẹ́ tó tún ju pé kán wá sórí ẹ̀ lọ ṣe fẹ́ pa wọ́n lápàsáyé ni social media is for fun ibi téèyàn ti ń káàkiri fọ́ọ̀n ni ẹ má sọ di ilé wàhálà gbogbo nǹkan tọmọ nàìjíríà bá ti wà ń bẹ̀ náà ló máa ń di nǹkan wàhálà kí ló dé kí ló dé kí là ń nira wa lára fún ẹ worú obìnrin yìí sì tẹ́ ń pè lágàn ọ̀rọ̀ yẹn wúwo ẹjọ́ torí ọlọ́run ti ká wà kẹ́fù àwọn tí wọ́n ń bi ọlọ́run lọ́wọ́ fọmọ ní kẹ́ lọ bi léèrè nǹkan tó ń go through kò ń ṣe nǹkan tó rọrùn kí ọlọ́run ọba kó wọlá àánú ẹ̀ kó wọlá bí mo ṣe ń sọ yìí gbogbo ẹni tó ti bí ọlọ́mọ gba ọmọ lọ́wọ́ wa gbogbo ẹni tó wá ń wojú ọlọ́run tó ń bẹ̀bẹ̀ fọlọ́run tó ń bi ọlọ́run tó ń sunkún láàárọ̀ lọ́sàn tó wù ú kò tí ẹ̀ ta ní obìnrin wo ló máa wọlé ọkọ tí ò ní wú kóhun náà finú soyún kó fẹ́ ìgbọ́mọpọ̀n ọlọ́run àwọlá adé bí àsìkò yìí bá a ṣe ń sọ yìí ọlọ́run á ṣe ọmọ ìdùnnú ọmọ olóríire ọmọ alálùbáríkà fún gbogbo wọn pátá kò ní gbé èyí tó ṣe fún àwa náà ẹjọ́ torí ọlọ́run oníkálukú ló mọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ kò dáa wọn kì í fèbú ara búyàn àwọn èébú kan wà tó o bá fi búyàn yálà orí social media ni o àsúrà tó jẹ́ pé o fi èébú yẹn bú onítọ̀hún ẹni yẹn wá sunkún ó wá sọ fún ọlọ́run ọlọ́run ó ní kírú nǹkan bẹ́ẹ̀ kó sí ọ lẹ́ẹ̀mejì àbí ìgbàláyé mi in tó fi búyàn yẹn tẹ́ni nǹkan dẹ̀ mọ̀ pé ah ọlọ́run ìlágbára àti ṣe nǹkan ìfúnra mi ìwọ náà ló ń ṣe é tó bẹ́ẹ̀ fi ohun yẹn lásán tó bá fi bá ọlọ́run sọ̀rọ̀ tí ẹ bá ẹ títí ẹ ó ti bá ẹ wọn kì í fi ọmọ búùyàn wọn kì í fi búùyàn kí ló ń ṣe yín sẹ́yìn ọmọ sí yìí ṣé kò tiẹ̀ wá sẹ́kọ̀ọ́ kankan mọ́ láyé ni àbí mìínú yín sáwọn òbí yín ló wá kú tí wọn ò kọ́ yín lẹ́kọ̀ọ́ mọ́ ni àbí bọ́dí skul tẹ́ ẹ̀ ń lọlẹ̀ wá fi gbẹ̀kọ́ kankan mọ́ ni ló wá fi di bí ẹni pé kò wá sí ọ̀rọ̀ náà tẹ́ ẹ̀ lè sọ mọ́ tẹ́ ẹ bá wá lọ wo profile àwọn tó ń sọ ọ̀rọ̀ yìí wọn ju àwọn ọmọ twenty two twenty five twenty six pàápín ẹ̀ tátì kí ló ń ṣe yín torí social media everybody ti wá di kúlù sáwásáwà náà ẹ jẹ́ ká respect ara wa respect is a reciprocal please social media is not made for ibi tá a ti máa máa yẹ̀rí ara wa tá a ti máa máa para wa lẹ́kún ibi tó ti yẹ ká ti máa múnú ara wa dùn tá a bá rẹ́ni tó ń go through nǹkan kan lọ́wọ́ àdúrà ní kẹ́ ẹ jẹ́ ká ṣe fúnrú wọn ẹ eh, ó ti lè múra jù ìgbà tó máa máa gbé rẹ̀ wá social media òun nìkan ló kọ́kọ́ ń wá social media ni sóhun nìkan ni celebrity tó máa kọ́kọ́ máa gbé fọ́tò ẹ̀ sórí social media wàhálà yín ti pọ̀ jù nàìjíríà nìkan náà ti ń lo social media ni ẹ̀yin kan nínú lẹ́mọ lẹ́mọ máa sọ ẹ he bring all the life to social media he bring all the kìnìkan to social media mo réyàn tó yẹ pé ìjọ tó ló tẹ́ẹ̀sì eh, pregnancy test yẹ orí social media yìí ló ti ṣe ó dẹ̀ lóyún òrùrè ó sọ̀rẹ̀ kí n problem yín in tí ò jẹ́ áfíríkà ògùn kìnnà nìyẹn torí ẹ̀sìn ẹ wá sábúrọ̀dù kí ló kàn wọ́n ìjọ tẹ bá ti lọ bá dókítà tán ti confam pẹ̀lú yín ìjọ yẹn náà wá ti sọ déètì tẹ máa bímọ fún yín bẹ́ẹ̀ bá dẹ̀ pàdé òyìnbó lọ́nà òyìnbó tó lóyún tẹ bá bí léèrè pé wá ìgbà wo ni wàá bímọ ó máa sọ fún yín ni àwa dúdú àwa là kí lè sọ à nílé sọ bìkọ́ sáwọn sọ pé ẹ eh, kọ́ lọ́mọ gbà téèyàn ó bímọ kọ́ máa lọ yẹ kíní kan kọ́ má bàa ṣe kíní kan no ọlọ́run tó ń ṣe bẹ̀ kò tí ì kúrò ẹni tí ó ẹni tó dẹ̀ ń bi ọlọ́run ọlọ́run ó dá wọn lóhùn ẹ fi ń rán ọlọ́run létí ni irú ìṣeyí ẹdún yẹn ó sunkún sunkún gbà tó ń ṣèkó mọ ọmọ ẹ ó ní gbọ́tẹ́ ni ẹ sọ pé òde ẹ̀ ń jẹun ìwọ àgàn ò ń jẹun ẹ wo ọ̀rọ̀ ọ̀rọ̀ ah that's why a lot of obìnrin to to stay with ọkùnrin nísìnyí ó difficult because kò sọ̀rọ̀ rí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin mi náà àti gbé pẹ̀lú obìnrin ó difficult because kò sẹ́kọ̀ọ́lé kankan mọ́ oníkálukú sọ̀rọ̀ jàùjàù síra wọn irú ẹni tó lè sọ ilé ìfẹ́ ni tí ò fojú rí tí ò mọ̀ rí tó lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ ju ẹ sọ fún mi itú wo ni ò lè pa fọkọ àbíyàwó ẹ̀ tó bá ń bá gbénu lé ẹ kàn máa bá àwọn èèyàn jẹ́ kí ẹ máa ní ẹjọ́ ṣe social media ni ló jẹ́ kẹ́ kọ́mẹ̀ntì irú kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ yẹn ṣé kán bùn ẹ lépè sínú ẹ máa dùn mọ́ ẹ jẹ́ ká wà very very careful àwọn òyìnbó àwọn ò ní gbogbo orú wà báyìí àwọn ìwà àgbà àwọn ìwà yẹn kan yẹn kan báyìí Mobimpe àti brother latif lágbára ọlọ́run ìdùnnú tó tún jù dùnnú lọ ọlọ́run á ṣe fún yín gbogbo tó kàn lọ́rọ̀ yín ọlọ́run á ṣe fún yín èyí tó kàn lọ́rọ̀ gbogbo wa pátá ní ti dáadáa ọlọ́run á ṣe fún wa twenty twenty four yìí náà mi kò ní ju twenty twenty four yìí lọ ọlá títóbi àlùkòrè àná ọlá wíbẹ̀ jẹ́ bí ọlọ́run ọlá àṣẹ tí ọlọ́run ọba tó fi máa ń tí àwọn ẹni ọlọ́run gbà tó bá dé ojú ẹ̀ tán tán fi máa ń ṣe àdúrà fún yàn ọlọ́run á wọlá pé mọ́ tiẹ̀ ṣe ń ràn yín létí òun èmi tiẹ̀ nígbà wọ́pọ̀ lọ́run tiẹ̀ ti gbàdúrà yín náà wàláì tàlà èmi nígbàgbọ́ ẹ̀ ọlọ́run á dẹ̀ gbàdúrà yẹn jálẹ̀ á dẹ̀ gbúrò ayọ̀ lágbára ọlọ́run mo kí gbogbo wa pátá ilé àtọ̀nàwọ̀ ní bàjẹ́. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video alright my pipo i go like to end di video for here make una let me know Waiting on una think for the comment section and if una never subscribe make una subscribe so dat una no go miss any latest gist wey i the upload una bye bye till i come on our next time bye guys that's my next video bye guys